ará ọ̀run ará ọ̀run ìnàǹbà tèrè tèrè múdé ìnàǹbà kí ló wá ṣe nílẹ̀ yìí o ìnàǹbà tèrè tèrè múdé ìnàǹbà ẹmu ni mo wá dá iná ń bà tèrè tèrè mú dé iná ń bà èlé ló lẹ mú rẹ iná ń bà tèrè tèrè mú dé iná ń bà ọ̀kọ̀ọ̀kan ẹgbẹ́ wá iná ń bà tèrè tèrè mú dé iná ń bà gbẹ̀mú sílẹ̀ kó máa lọ iná ń bà tèrè tèrè mú dé iná ń bà.